kò ṣe má ní ni àwọn obìnrin jẹ́ láwùjọ iyọ̀ sì ni àwọn obìnrin jẹ́ pẹ̀lú obìnrin ni mí òun. àti gbogbo ibi tí ọwọ́jà ètò yìí dé pátápátá. máa rìn máa ṣoge máa rìn gbẹrẹ bí ẹni ẹgbẹ́ dùn máa tó sẹ́lá. kò ní rí tilé gbọ́. ojúṣe mi nínú ilé gẹ́gẹ́ bí àwọn ìbà fẹlẹ́dùnmarè ọba jídára ọba tó tún fún wa ní àǹfààní láti tún jókòó síwájú yín ní ìrọ̀lẹ́ tèmi àdèkí ẹ̀yin ara lè káàbọ̀ sí àkọ́tún ètò obìnrin ni mí lórí ìkànnì Kaftan TV ti Yorùbá ètò obìnrin ni mí ètò tá a ti máa ń sọ gbogbo nǹkan tó jẹ mọ́ obìnrin tó jẹ mọ́ ọmọdé àgbàlagbà ìgbéyàwó ẹ̀kọ́ àlàáfíà ìlera gbogbo nǹkan tó bá ṣàtijẹ́ mọ́ obìnrin pátápátá òun la máa ń sọ lórí ètò obìnrin ni mí ètò tó máa ń kọ́ni lọ́gbọ́n ètò tó máa ń kọ́ni tó máa ń fúnni lóye wákàtí kan náà ni ètò yìí àmọ́ kò sí kẹ́ jókòó tì wá kẹ́ má rí nǹkan kan àbí méjì mú lọlé lórí ètò náà ètò yìí ó máa ń fún wa ní omi ọgbọ́mọ ẹ wo ẹ̀yin ara ilé ṣe dáadáa la bá yẹn ẹ orúkọ mi náà ò yí padà àmọ́ fáfáni àwọn tó ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ ètò obìnrin ni mi orúkọ mi náà òkèjì ọlọ́ládé aya ọ̀kẹ́ ọmọ tó wá láti iléṣà tó wá lọ fẹ́ ọkọ ní abẹ́òkúta bẹ́ẹ̀ ni èmi náà nẹ ẹ wá wò lórí ètò yìí lórí ètò obìnrin ni mí èmi nìkan kọ́ ni mo máa ń ṣe ètò àwa obìnrin mẹ́ta àwa la máa ń ṣe ètò ẹ̀wọ̀n ká tó kú ètò obìnrin ni mí ni àwa obìnrin mẹ́ta la máa ń ṣe ètò àwọn baby girls tó jẹ́ ń pé wọ́n máa ń dán dúdú wọn ń dán pupa wọn ń dán kò sí tó ń lo kírìmù láàrin wa ẹ jẹ́ kí n fún baby girl mi kejì láǹfààní láti sọ orúkọ ẹ. ẹ kúrò lẹ́yìn ara lé akí yín ní gbogbo tẹ̀ tí ń wò wá akí ọkùnrin akí obìnrin akí ọmọdé akí àgbà tìfẹ́tìfẹ́ akí yín káàbọ̀ sórí ètò obìnrin mi ẹ rí pé mo fi tìfẹ́tìfẹ́ sí i wọ́n àti mo ṣe fi tìfẹ́tìfẹ́ sí ni pé a nífẹ̀ẹ́ yín lórí ètò yìí torí ẹ̀yin lẹ̀ kí ni ẹ̀yin lẹ̀ wò wá ẹ̀yin lẹ̀ pè wá ìfẹ́ ta ní sí báyìí ìfẹ́ tó ìfẹ́ bíi èjì òwúrọ̀ là nísìnyí ẹ wo orúkọ mi ò yí padà orúkọ mi náà ni àánú olúwapọ̀ aya ọ̀sọ́bàṣẹ ọmọ yín láti ìlú èkìtì akínyín káàbọ̀ ẹ ráṣí kí ni ẹ rọra jókòó kẹsí kí ni kẹ máa gbádùn wa káà náà máa fún yín jẹ kẹyìn náà máa jẹ àmọ́ ẹ wọn kọ sọ pé àwọn mẹ́tàlá lórí ètò lẹni ẹ jẹ́ kí n fún baby girl kẹta baby girl kẹta yín ẹ jẹ́ kí n fún láyè kó náà dárúkọ rẹ̀. ẹ̀yin aráalé ẹ káàbọ̀ sórí ètò mú fàsìkò yìí kí n rí pé ẹ káàbọ̀ sórí ètò ẹ̀dẹ̀ máa wò pé ah, ó tọ́jọ́ mẹ́ta ẹ bá mi bí ibo ló lọ ibo ló lọ ibo ló lọ ẹ má wọrí dáadáa náà mo bá lọ dáadáa ni kò sí wàhálà ẹ káàbọ̀ padà ẹ ṣé o ẹ hmm. ṣé o kílẹ̀ mú bọ̀ fún wa. a máa ríra ní sátidé yìí tó ẹ mọ yàrá lẹ káàbọ̀ sórí ètò obìnrin ni mí hmm, ẹ dẹ̀ mọ̀ pé ètò yìí ó wà fún ọmọdé ó wà fún àgbàlagbà ó wà fún ọkùnrin ó wà fún obìnrin kò dẹ̀ sí ìgbàkígbà tá a bá wá sórí ètò a máa mú omi ọgbọ́n kan wá ṣáà fún yín ẹ̀dẹ̀mọ̀kẹ́ ẹ̀dẹ̀ máa rí nǹkan ẹyọkan àbí méjì mo lọ lé bẹ́ẹ̀ orúkọ tèmi náà ni kò yí padà fèyí ṣayọ ọmọ ayọpọlá ọmọ wọn nílùú Ẹ̀gbá ní gbàgùrà. gbàgùrà kẹ ẹ gbà mí àwọn. ibẹ̀ ni ibẹ̀ ni àgọ́ kà wà ó dáa bá ti délé máa béèrè máa béèrè ah, ọ̀nà ẹ̀yìn ìyá ọkọ mi ó ṣe dáadáa lábá yín ṣé ń kúnlẹ̀ rárá ọ̀dà ah, ọ̀tẹ̀gùdọ̀gba. ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe mo sọ fún yín pé wọ́n mọ ìyàwó tọ́jú wọn kàn ń gbéyàwó lásán wọ́n máa gbọ́ tẹ bá ti wọ́n mọ gbàgùrà ẹyẹ obìnrin wọ́n ti wọ́n gbàgà ẹ̀hán. ẹ jẹ́ kí n bá fèyí ẹ jẹ́ kí n bá fèyí yín yìí ṣé bí àwọn fèyí ṣe ń tọ́jú yín. Ah, ẹ ṣe tẹ̀ ń dán mo kọ́ fún ilé tẹ̀lé a máa tọ́jú ìyàwó wa. a máa tọ́jú tó bá jẹ́ pé yẹn ní lọ́dọ̀ ah, wọn ah. ẹ̀gbọ́n ọkọ ló ń ah. fọṣọ ọkọ ló ń lọ ààbò ẹ̀yẹ ayẹyẹ alẹ́ tẹ bá ti rí ọmọ Abẹ́òkúta Gbàkúrà ẹ̀hán ẹ̀hán báyìí ni ẹ̀hán grab your eh, eh, copy <laughs> now <laughs> ẹ̀wọ̀n baby girls mi báwo ni. àjùwọ̀n wo adájá o fèyí fèyí fèyí fèyí. Mm ó lọ sí ó lọ sinmi ó wá dé pẹ̀lú ìrẹ̀lẹ̀ káwọn ah, lọ tẹ irú ìsinmi yẹn báyìí. ẹgbẹ́ máa sinmi lẹ́ẹ̀kan ó ṣe gbogbo ìgbà máa lọ sókè lọ sí bẹ́ẹ̀ ah, ó tẹ̀ dá bẹ́ẹ̀ ó tẹ̀ dá bẹ́ẹ̀ ó tẹ̀ dá mm. bẹ́ẹ̀. ẹgbẹ́ mi ilé ìsìn mo tún fresh. o tún fresh àwọn náà mo ń sọ. ó kò bẹ́ẹ̀ ni pé mi nìkan ni mo single at lórí ètò lẹ́yìn ó dẹ̀ ń ká mi lára. báwo ló ṣe kílé tó ṣe kílé tó ṣe yàtọ̀. mi ò mi ò dọ́nà. báwo ló ṣe dán yóò dán báyìí. àwọn ọmọ gbàgùrà ń tọ́jú. Ah, máma jẹ́ kí máma jẹ́ kó gbọ́ ni ọ̀tọ́ bá ti ẹ̀ gbá ẹ mú àwọn ah. àwòkéṣe ló ń parọ́ mọ́ òun ó dẹ̀ ń parọ́ mọ́ lójúkorojú báyìí. Ah, èmi náà fẹ́ máa dọ́bi tọ̀dọ̀ bí àkẹ́tẹ̀ fún mi lọ́sẹ̀ tẹ̀ lò àbí ah, bí àpàrà dẹ̀ ní kẹ́tẹ̀. àwa ò lo. bí àkẹ́tẹ̀ sọ fún àwọn alẹ́ náà káwọn náà bá yín lò kí gbogbo àlè máa dán papọ̀. àà ní ìdí ọṣẹ. bẹ́ẹ̀ ni Ani, ti ọkàn bá balẹ̀ ojú máa jáde ojú àádán ò nídìí ìpara ò nídìí nǹkankan tọkàn bá ti balẹ̀ tó ti wà nílé eré tó ti ṣe gbogbo ẹ̀. àwọn olóyìnbó máa ní god when bẹ́ẹ̀ni olúwa nígbà wo nìwọ yóò ṣe tèmi o <laughs> ẹ wo ẹ̀yin aráalé a kú oṣù tuntun hmm. èní ni ọjọ́ kìíní oṣù kọkànlá hmm. ọdún twenty twenty three hmm. wọ́n ní ọdún lọ sópin o. bàbá rere bàbá wa ṣọ́ wa o. tọmọtọmọ ohun tí yóò pa wá lẹ́kùn o lọ́dún tuntun má jẹ́ kó ṣẹlẹ̀ sí wa ò bàbá rere. ohun mi kì í máa kọrin yẹn lọ ó ní má jẹ́ ń káwọ́ lórí ìsọ̀kun má jẹ́ ń sáṣọ ọ̀fọ̀ bóra ogun rọ́jú dẹrọ́jú mu má má jẹ́ kó jẹ́ ti tèmi àlàáfíà pípé ni mo fẹ́ fitami lọ́rẹ̀ jẹ́ ẹ̀rí náà jẹ́ ẹ̀rí lo bàbá wa ṣe mí lógo. dábàárà mi dábàárà akọ. ẹ̀yà alẹ́ akú oṣù tuntun adẹ̀kú palẹ̀mọ́ ọdún ọdún tí ń bọ̀. kò pósù méjì mọ́ báyìí bẹ́ẹ̀ni o ta fi máa ṣe ẹ ta fi máa bọ́ sí ọdún twenty twenty four twenty twenty four hmm. akópalẹ̀mọ́ ọdún ṣàtìnra ṣọdún wa sílẹ̀ kókó nìyẹn ṣàtìnra báàgì ìrẹsì wa lẹ̀. mo dẹ̀ nígbà tó káwọn aráalé náà ti ń rà á ah. ẹ tètè ra ṣe é ọmọ yìí olówó wọn sí ni báàgì ìrẹsì báyìí sí kò sí nǹkan tí ò wọ́n sí o báàgì ìrẹsì báyìí ó ti kọjá fifty thousand. Hmm. Hmm. láti wọ́n ṣe ń gbọ́ forty seven. Ah, ah, ẹlòmíì ti ń ta ní fifty two thousand. tí ó bá ṣọ́ra báyìí ó máa gbẹ́nu lé sixty díẹ̀ ló kù. díẹ̀ ló kù. ṣé kò sí nǹkan mi téèyàn lè sè nígbà ọdún yàtọ̀ sí ráìsì. Ah, nǹkan mi wà dáadáa <laughs> nǹkan mi wà ẹgúnyàn ẹgúnyàn kẹ́ ẹ sọbẹ̀ kẹ́ ẹ sọbẹ̀ ẹ̀gúsí sí kẹ́ ẹ sọbẹ̀ ẹ̀fọ́ sí. bẹ́ẹ̀ ni ẹ máa ń ṣapá kẹra fi àti irú sí. àbí Ah, ah. bó tiẹ̀ jẹ́ lásìkò lẹ fi ṣe oyin ọ̀ǹgàn ó ń lọ ni àwọn ará òǹdó mi ó ń lọ ni ah. gẹ́gẹ́ máa láti rí kò sí nǹkan kò ṣe dandan ìrẹsì. Hmm, ìrẹsì làwọn èèyàn wá ń. ẹ̀ẹ́dẹ̀ ń pa ilẹ̀ yìí kan lórí iná ọdún yìí hmm. lẹ́nìkan bá sọ fún mi jọ kan pé fún ọdún o ẹnìkan nìyẹn sọ ó ń sọ pé fún ọdún o ṣé àní tẹ̀jẹ̀ sílẹ̀ ni ẹ jẹ́ òun lè ta sílẹ̀ kí ló mìíràn ẹ̀ka tọ̀jẹ̀ sílẹ̀. ẹ pa ẹ pa ẹran ni ẹ pa ẹran àbí kẹ ra ṣe kẹ pa ṣíkìn. níbi tó ń lọ níta yìí bóyá ló rẹ̀ ta ẹja ẹja náà lẹ jẹ. bọ́dọ̀ tètè katapọ́ọ̀tì lẹ rí ẹ̀ta afẹ́ yẹn tó wà lókè. ìyẹn náà lẹ jẹ. ẹ wo ẹ̀yin ara lé ọdún tí ń bọ̀ ẹ̀yin tẹ́ bá ti lówó ẹ̀ ṣẹ́bi wọ́n máa sọ pé ẹni tí ọdún bá bá láyé kò ṣọpẹ́ pẹ́ bẹ́ẹ̀ ni nǹkan tó jájú nìyẹn a wà ní àlàáfíà a wà láàyè a wà lálàáfíà ara wa a wà ní ilé ìwòsàn àwọn ọ̀gbẹ́ wa pé ẹ gbé o ẹ bá ń gbé o kiri mm. kan ìyẹn gan-an ló jájú ó tó ó tó èmi tá a mí gan ó mm. tó torí fún kí n ta bá ní pé ká jókòó táwa èèyàn tá bá ronú jinlẹ̀ dáadáa tá ní pé ká jókòó ká ro ọ̀rọ̀ ayé wa àwa gan àmọ pé ó tọ́pẹ́ kò ń ṣe dandan kẹ́ sáré mọ́tò kẹlu kẹ̀kẹ́ o ẹni lóṣù àkọ́kọ́ ẹni lọ́jọ́ àkọ́kọ́ oṣù kọkànlá mm-hmm. a máa rán yín létí bó ṣe kọ̀ọ̀kan lọ́sẹ̀ tí tá fi máa dé ọjọ́ ọdún a máa rán yín létí lórí ètò yìí pé ẹ má sáré mọ́tò ìkọlù ah, kẹ̀kẹ́. kárínà ni ó máa tán o. olórí náà tẹ̀sán láti oṣù àkọ́kọ́ àwọn màsà nísìnyìí ìsinmi ló kù bẹ́ẹ̀ ni mm. kọ́lọ̀ ń ṣọ́ wa ẹ má sáré mm. mọ́tò kẹlu kẹ̀kẹ́ mm. tó bá jẹ́ pé kò ń ṣe dídán ráìsì tó bá ń pàmà lálẹ́ nílé yín pẹ̀lú gbẹ̀gìrì àti ewédú ń lọ náà ni ń lọ náà ni ó máa lọ sòsé ni. Ah tó bá jẹ́ pé ìyàn lẹ lè gún tó bá jẹ́ pé sẹ̀mú lẹ lè lẹ lè rò bó jẹ́ ẹ torí ọlọ́run o ẹ jẹ́ ká rọra nǹkan tá a bá ní òun ni ká fi ṣọdún òun náà dẹ̀ la máa tún sọ fún yín pé ọdún ń bọ̀ lóòótọ́ mm. ẹ jẹ́ kí àwa náà ká ṣọ́ra wa ọlọ́run á máa ṣọ́ wa oríṣiríṣi àwọn tí wọ́n ti ṣiṣẹ́ láti January wọn ti ṣe láti dáná àwọn fọ́n fẹ́ ṣọdún àwọn náà fẹ́ ra aṣọ àwọn náà fẹ́ ra bàtà àwọn fẹ́ ṣe gbogbo ẹ̀ ẹ jẹ́ káwa náà máa ṣọ́ra wa ọlọ́run náà máa ṣọ́ wa àní ṣe mọ́tò wọ̀ o àní ṣe lẹ̀tẹ̀ o àní rìnrìn lọ́jọ́ tí ebi ń pa ọ̀nà gbogbo nǹkan tá a bá ní ọlọ́run á bá wa á bá wa fi ààbò ẹ̀ á fi bò ó. ẹ wo ẹ̀yin ara lé kí la mú wá fún yín lórí ètò lónìí ẹ̀mọ̀ yìí náà mọ̀ pé kò sọ́jọ́ kan tá a bá wá lórí ètò tá a kì í gbé kókó tó bá ṣe gbàǹkan gbìwà fún yín bẹ́ẹ̀ ni mo sọ pẹ̀lú ti gbéraga ti gbéraga ni mo fi sọ fún yín kò sọjọ́ tá a bá wá sórí ètò kókó tá a máa mú wá fún yín gan ẹ̀yin náà mọ̀ pé àwọn girls yìí náà wọ́n orí wọn wà ń bẹ̀ <laughs> orí wọn wọ́n yìí <laughs> ṣe yọ ẹ́ẹ̀dì déédìá bóyá wà nìyẹn kí wàá ní kókó tá a mú wá fún yín lẹ́nu olóyin kan ní ìfẹ́ ó kọ̀ wọ́n bí kì í ṣáà kọrin lẹ́nu ọ̀dọ́gbọ̀n wa olóyin ní ìfẹ́ bí èjì e òwúrọ̀ látàgbàrá elédùmarè ló ti ṣe wá ìfẹ́ tọ́tọ̀rọ̀ mímímí tábà wọn ayé kan ò lè bàjẹ́ o olólùfẹ́ fẹ́ràn mi láìṣẹ́ tán. ẹ dánu dúró síbẹ̀ tó mọ̀ pé ara ìfọwọ́sẹ̀ òun kọ́ máa kọ́ lọ irọ́ ni mí ní fún ẹ láàyè ìwà àti ta ni mi ò ní fún ọ láyè <laughs> ẹ wo kí la mú wa fún yín lórí ètò lẹ́nìyẹn ǹjẹ́ ẹ̀sìn ó ní nǹkan kan ṣe pẹ̀lú ìfẹ́ bí ẹ̀sìn ìfẹ́ kí ni ìbáṣepọ̀ wọn ṣé ẹ̀sìn ṣó ní nǹkan kan bá ṣe bá ìfẹ́ ṣe ṣó ní ṣó ní bó ṣe lè bá ìfẹ́ dòwò pọ̀ ṣẹ̀sìn dádúró lọ́dọ̀ tiẹ̀ àbí ìfẹ́ ó dá dúró tábàdẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀sìn náà ó pín sí ẹ̀sìn tí a mọ̀ dáadáa ní orílẹ̀-èdè nàìjíríà wa ó pín sọ́nà mẹ́ta ẹ̀sìn kìrìsìtẹ́nì ẹ̀sìn mùsùlùmí àti ti àbáláyé bóyá wà nìyẹn hmm. àwa sọ pé ṣó ní nǹkan kan ṣe pẹ̀lú kí ọkùnrin àti obìnrin kan nífẹ̀ẹ́ ara wọn dénúdénú. Hmm. Hmm àìmọye tá a bá ní pé ká tú iṣu désàlẹ̀ kòkò àìmọye àwọn tí wọn kì í fẹ́ tí wọn kì í lè sọ. ó ní kinní kan tí mo rí lórí ẹ̀rọ ayélujára ní bóyá ọ̀sẹ̀ tó kọjá bí nǹkan kan ẹni ó ti wá jẹ́ni mímọ̀ sí mi dáadáa àjọ lọ ilé ni ó wá gbé sórí ẹ̀rọ ayélujára ẹni yìí tí mo mọ̀ ọ́ mm. kristẹni ni. Bẹ́ẹ̀ni kò tún wá ń ṣe kìrìsìtẹ́nì eh, eh, lórèfé <laughs> kìrìsìtẹ́nì tó ah, <laughs> tó jinlẹ̀ dáadáa ni kìrìsìtẹ́nì tó jinlẹ̀ dáadáa ni ó wá gbé sórí kinní ẹ̀ pé ah, eh, ó ṣà ó fi ó bá ya fọ́tò kan o pẹ̀lú arábìnrin arábìnrin yẹn mùsùlùmí ni tó dábulẹ̀ gidi gan mm. ah, ó bá ṣàkọ sítórí ẹ̀ síbẹ̀ kéèké Eh, òun ọmọ pásítọ̀ tí bàbá òun ní ṣọ́ọ̀ṣì o hmm. eh, ìyẹn ẹ̀dẹ̀ lélẹ̀ mùsùlùmí hmm. òun dẹ̀ mú ọmọ yìí lọlé ó ní ó ní gbogbo nǹkan tó yẹ kí ọmọbìnrin ní ni arábìnrin ní ìwà ẹwà gbogbo ẹ̀ mo dẹ̀ rí lóòótọ́ nínú àwòrán tí mo rí yẹn pé arábìnrin yìí lẹ́wà ó hmm. wá dẹ̀ mú lọlé à bó dẹ̀ ṣe délé arábìnrin ó ti kúnlẹ̀ wọ̀ ó ti káwọn òbí ẹ̀ ó ti ṣe gbogbo ẹ̀ àwọn òbí òun náà dẹ̀ kí dáadáa àmọ́ ńgbà tó yá èyí náà máa wọ̀n ìyá wa wọ́n bá pò sínú yàrá wọ́n bá pò sínú wa mo fẹ́ rí ẹ̀ fún mi ṣe àbẹ́ ah, ọmọ mi fún mi ṣẹ́jú kan ábà ẹ̀ sìn hmm. ah, ìyá òun dẹ̀ sọ fún un pé ọmọ tó mú wá yìí ò lóòótọ́ o ó jọ ọmọ tó jẹ́ pé wọ́n kọ́ láti lè rí i àmọ́ ìwọ ọmọ pásítọ̀ hmm. ṣé o lè fẹ́ bí? kí ló fẹ́ káwọn ará ìjọ sọ kí ló fẹ́ káwọn ará àdúgbò sọ hmm. látìgbà yẹn ṣá lòun ṣá ti wà nínú àpòrònú hmm. nǹkan tó nǹkan kò ń ṣe nǹkan tó mú kókó yẹn wálé nìyẹn àmọ́ mo kọ bá a ṣe ń sọ yìí mo kàn rántí pé mo máa rí nǹkan kan tó hmm. jẹ mọ́ mo dẹ̀ mọ̀ pé àìmọye àwọn èèyàn tó máa wà ní ipò bẹ́ẹ̀ tí wọ́n ní lè sọ nǹkan kan. nǹkan tí èmi rí sọ sí ọ̀rọ̀ yìí gbé irú ọ̀rọ̀ bó ṣe wà yìí ló máa ń gbọ́ yasọ́ sí ni lẹ́nu. ó buyọ̀ sí i. ṣé bí lóòótọ́ àwọn ìyá wa wọ́n máa ń bí ṣáájú wa. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni wọ́n máa ń bí ṣáájú wa àwọn tó wá jẹ́ bí ọba máa ń bí ṣáájú wa. Mm. bẹ́ẹ̀ ṣe sọ lẹ́kọ̀ọ́ yín nígbà ìyá yẹn sọ pé gbogbo nǹkan tó ọmọbìnrin yẹ kó ní lónìí. ṣé bí fún èmi kò yẹ kí ó jẹ́ nǹkan tí ó yẹ kó le mm. àmọ́ ó yẹ kó mo lérò pé àwọn èèyàn focus lórí nǹkan bẹ́ẹ̀ yẹn hmm. tó bá wá yá ló máa wá ṣe kó máa affect hmm. ó máa ń pa wọ́n lára ṣẹ́rí nìsín tó bá wá sọ pé àwọn fẹ́ fẹ́ra wọn wípé bí wọ́n fẹ́ra wọn hmm. àwọn ọmọ ń kọ́ ẹ mọ̀ pé ìgbà míì wà tó ń pé mo ń sọ̀rọ̀ nípa bí ìgbéyàwó bí ìbáṣepọ̀ gẹ́gẹ́ bí ìgbéyàwó bóyá ọjọ́ ń gbé tó bá yá àwọn máa dín pé bóyá mo fẹ́ mélè mo fẹ́ mélè ẹni mo pé ẹ̀sìn wa aláyòde òní ó máa ń contradict bákan tó hmm. máa ń fi bẹ́ẹ̀ dá bí èyí hmm, àyèdè sílẹ̀ ṣóyè yín so hmm. èmi rò pé irú nǹkan bẹ́ẹ̀ yẹn tó tún papọ̀ mọ́ ìfẹ́ ìgbà tí mo bímọ mẹ́rin tàbí mo tájọ fẹ́ra wa jọ bímọ mẹ́rin tó bá sọ pé òun yí tó bí yẹn bá sọ pé òun fẹ́ yí padà gan-an sẹ̀ tó bá sọ pé òun fẹ́ yí padà nítorí mo mo mo mo fẹ́ sọ kankan ṣẹ́rí ẹni tó bá jẹ́ mùsùlùmí tó bá jẹ́ obìnrin obìnrin tó jẹ́ mùsùlùmí nǹkan tẹ̀mí rí sí o ó máa ń fẹ́ nira fún wọn láti yí sí kìrìsìtẹ́nì nǹkan tẹ̀mí rí nìyẹn o tó bá ń ṣe kìrìsìtẹ́nì yẹn gan ìta ó ṣùgbọ́n sọ pé ah mùsùlùmí ni mí kí n tó di christian ó yẹ yín nìkan tí mo sọ yẹn. ẹlòmíì ọ̀rọ̀ tó sọ yẹn ẹlòmíì mú ọ̀rọ̀ ẹ̀sìn. wọ́n mú lójú àwọn lọ. wọ́n mú lójú àwọn ibi tí mo wà lọ ni pé tí ọba bímọ mẹ́rin tí méjì tó lọ sí church tí méjì tó lọ sí mọ́ṣáláṣí wọn pé nǹkan ọ̀tọ̀ ló wà nínú bíbélì àti Quran mm. àmọ́ ṣé ìfẹ́ yẹn máa wà bẹ́ẹ̀ yẹn mm. láàárín àwọn ọmọ tó jẹ́ àwọn ọmọ mm. àti pé nǹkan ti fi lélẹ̀. ẹ̀yin aráalé aya ọ̀sọ́bàṣẹ́ sọ pé ṣé <laughs> ìfẹ́ yẹn ṣé máa wà bẹ́ẹ̀ láàárín àwọn ọmọ yẹn ẹ jẹ́ ká lọ sókè lọ́hùn-ún bá wá padà dé ẹ láǹfààní láti pè láti dá sí ètò yìí kẹ̀dẹ̀ dá aya ọ̀sọ́bàṣẹ́ lóhùn <laughs> ṣé ìfẹ́ yẹn ṣó máa wà láàárín àwọn ọmọ yẹn ẹ láǹfààní láti ẹ̀yin lè le tó ẹ̀yin lè le tó a sì ní a sì ní ìṣẹ́jú tó pọ̀ dáadáa láti lò lórí ètò lẹ́nẹ̀ ẹ̀yin aráalé ẹ pè wá sórí nọ́mbà tó wà tó ń lọ lórí amóhùnmáwòrán yín láti dá sí ètò mo mọ̀ pé tá a bá ní pé ká wádìí dáadáa ẹ̀yin tẹ̀ ń wò wá náà báyìí sí ẹ̀yin náà ti la e, irú nǹkan báyìí kọjá àbí ẹlẹ́yàn tó ti la irú nǹkan báyìí náà kọjá báwo lẹni yẹn báwo ló ṣe ṣe tó fi jẹ́ pé ilé ẹ̀dẹ̀ ṣe tòrò títí di hmm. àkókò yìí hmm. tá a bá dé ẹ̀yin náà bá dá sí ètò à ń padà bọ̀ kò ṣe má ní ni àwọn obìnrin jẹ́ láwùjọ iyọ̀ sì ni àwọn obìnrin jẹ́ pẹ̀lú ilé obìnrin ni mí òun. àti gbogbo ibi tí ọwọ́jà ètò yìí dé pátápátá. márùn máa ṣoge márùn gbẹrẹ bí ẹni ẹgbẹ́ ń dùn tó sẹ́lá. ojúṣe mi gẹ́gẹ́ bí ìyá àwọn ọmọ. ẹ̀yin aráalé ẹ káàbọ̀ padà sórí ètò obìnrin ni mí ètò obìnrin ni mí ètò tá a ti máa ń sọ gbogbo nǹkan tó jẹ mọ́ obìnrin pátápátá a dẹ̀ ti bẹ̀rẹ̀ ètò anípẹ́ka kan lọ fún ìsinmi ráńpẹ́ ni kẹ́yìn náà lè gbé àga yín kẹ́ gbé júùsì yín kẹ́ gbé ẹ̀pà yín kẹ́ gbé sẹ́gbẹ́ kí ni nǹkan tá à ń sọ lórí ètò lénìí a ní pé ṣé hmm, Eh, ìbáṣepọ̀ kankan wà láàrin eh, ẹ̀sìn àti ìfẹ́ ṣó ní nǹkan kan ṣe pẹ̀lú ìfẹ́ ṣẹ̀sí ní kankan ṣe pẹ̀lú ìfẹ́ káàdẹ̀ tó lọ sí òkè lọ́hùn lẹ́ẹ̀kan mo sọ pé ẹ̀yin aráalé ẹ̀yin náà lè darapọ̀ mọ́ ètò tá à ń ṣe yìí kẹ́pẹ́ sórí nọ́mbà tó wà lórí eh, ẹ̀rọ amóhùnmáwòrán yín láti bá wa dá sí i ṣé ẹ̀sìn ṣó kankan ṣe pọ̀ pẹ̀lú ìfẹ́ ẹ̀yin tẹ́ ti ní irú ìrírí yẹn rí abẹ́ ẹ ní èèyàn tó ti ní irú ìrírí yẹn rí tọ́dẹ̀ sì jọ wà papọ̀ àbí wọn jọ sí papọ̀ ẹ̀yin náà ẹ pè wá kẹ́ bá wa dá sí ètò káàdẹ̀ tó lọ lẹ́ẹ̀kan ara tó bá ṣe béèrè ìbéèrè kọjọ bá mi tún béèrè yẹn béèrè káwọn alẹ kọ́ lè bá wa dáhùn ìbéèrè yẹn. bẹ́ẹ̀ ni ṣé bí ọ̀rọ̀ tá à sọ ni pé ìfẹ́ àti ẹ̀sìn ṣé ìfẹ́ ṣóyẹ kí ṣóyẹ kí ẹ̀sìn pa ìfẹ́ lára àbí ṣóyẹ kí ṣé ìbáṣepọ̀ kọ́kọ́ wà láàrin mo wá sílẹ̀ pé mo sọ pé tí aya ọ̀kẹ́ sọ ìtàn kan fún wa pé ó sọ bí ìtàn nǹkan tó rí lórí ẹ̀rọ ayélujára ń pé ọkùnrin yẹn ó jẹ́ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì obìnrin jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí wọ́n wá fẹ́ẹ́ fẹ́ra wọn ọkọ ti máa yà lọlé àwọn òbí wà pé sẹ́gbẹ̀ẹ́ ẹ ṣáà mo bá àwọn òbí ṣe máa ń pọ̀ sẹ́gbẹ̀ẹ́ pé wá bíbẹ̀ mo fẹ́ rí ẹ̀ wọ́n wà pé sẹ́gbẹ̀ẹ́ pé ah ọmọbìnrin yìí dá o ó níwà ó lẹ́wà ó ní gbogbo nǹkan tí mo fẹ́ àmọ́ ìwọ tó jẹ́ ọmọ pásítọ̀ ṣé o lè fẹ́ mùsùlùmí báyìí ah ìyẹn ò ní lè ṣe kíni ìyẹn ò ní lè ṣe é ṣe o kò ní lè ṣe é ṣe o ní arákùnrin bá ní àtìgbà yẹn báyìí ìrònú ti sọ orí òun kò do o hmm. mo wá sọ pé ṣé bí mo ṣe wà yìí o hmm. èmi wọ́n sọ pé tó bá wá fẹ́ra wọn tán ṣé bí ìfẹ́ lè sàn méjì papọ̀ hmm. kó gbàgbé ẹ̀sìn kọ́ ní pé ẹ̀sìn òkè ṣe kọ̀ọ̀kan fáwọn sísá ti nífẹ̀ẹ́ ara wọn bla bla bla kọ́ fẹ́ra wọn àmọ́ tó bá wá bímọ yẹn sílé tó bá bímọ bẹ́ẹ̀ wá bímọ mẹ́rin méjì wá yà sí mùsùlùmí méjì yà sí kìrìsìtẹ́nì irú àpẹẹrẹ wo ló ń fi lélẹ̀ àbírú kí ló máa ń pe pílà irú òpó wo ló ń fi lélẹ̀ ṣé ìfẹ́ máa sọ àwọn ọmọ yẹn papọ̀ àbí báwo mm. ìbéèrè kan tí mo béèrè yẹn. nǹkan tẹ̀mí rí sọ sọ̀rọ̀ tó sọ ní sinipé tó bá wo ìbáṣepọ̀ tó wà lára bàbá àwọn mm. àti ìyá àwọn tó mm. bá rí i pé despite pé wọn kì í ṣe ẹlẹ́sìn kan náà wọ́n dẹ̀ ṣe nífẹ̀ẹ́ ara wọn àwọn ẹ̀ náà wọ́n máa nífẹ̀ẹ́ ara wọn hmm. Hmm. wọ́n máa nífẹ̀ẹ́ ara wọn. àmọ́ ṣé wàá rí i mo gbà máa nífẹ̀ẹ́ ara wọn àmọ́ ọ̀ká ìyá yẹn ó lọ sí mọ́ṣáláṣí náà bàbá yẹn lọ sí chọ́ọ̀chì ẹ̀mọ́ kó tó máa ń pàwọn méjì jọ ń lọ church wọ́n lè wò ṣé rí mo rí kankan mo rí kankan lórí ẹ̀rọ ayélujára náà ní àná tiẹ̀ ní dọ̀dọ̀ mi ṣé rí obìnrin yẹn àwọn celebrities wa náà ni àwọn tá a mọ̀ àwọn tó tá a mọ̀ tó máa tá a mọ̀ náà ni wọ́n máa ṣe àwọn òṣèré ni wọ́n hmm. ẹlẹ́sìn kìrìsìtẹ́nì nìyàwó yẹn ó wá fẹ́ ẹlẹ́sìn mùsùlùmí ní interview kan tó ń ṣe tó fi fọ̀rọ̀ ju mi torí ọ̀rọ̀ tó ti ń béèrè àwọn ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ ní obìnrin yẹn wá béèrè lọ́wọ́ yẹn tó ní ètò yẹn gangan wá béèrè lọ́wọ́ ẹ̀ pé ah ń gbọ́ mo máa ń rí lórí ẹ̀rọ ayélujára táwọn yẹn máa sọ pé ah ẹni báyìí báyìí ìyẹn obìnrin yẹn pé ó sì ń ṣe kìrìsìtẹ́nì kò ṣe mùsùlùmí kò tẹ̀lé ọkọ ìṣe mùsùlùmí nǹkan kọ̀ ah òun ṣe mùsùlùmí ó pè but òun ò gbé sórí mo wá rí kankan nínú ọ̀rọ̀ yẹn pé ó ń ó ṣe kristẹni ó gbé sórí gbà tó ṣe kristẹni mm. tí gbogbo èèyàn dẹ̀ fi mọ̀ pé kristẹni ní ìgbà tó mọ̀ pé mùsùlùmí lọ́pẹ́ wáyé tí nígbà tó wá fẹ́ tó wá dípò wá fẹ́ convert ó wá gbé sórí mm. ó ní òṣèré kan náà tó ń pé kristẹni ni bọ̀ ó fẹ́ mùsùlùmí ní ìsìn báyìí tó wá fẹ́ tó wá fẹ́ post ọmọ ní ìyàwó alájà ìyàwó alájì ìyàwó alájì ìyàwó alájì irú nǹkan bẹ́ẹ̀ yẹn mo sì lè faramọ́ pé òkè o àwọn ọmọ sì lè òun pé òkè mùsùlùmí ni àwọn òbí wọn ṣe tẹ́lẹ̀ bọ̀ ìwọ tí ọmọ kò ṣe kìrìsẹ́nì tẹ́lẹ̀ tó wá convert sí mùsùlùmí ó wá sọ pé ìyàrá òun nìkan lòun ti máa kì í pé tó bá dé kó mọ̀ gbé sórí nínú interview ẹ̀dẹ̀ ni kò wé kankan sórí wíìgì nìkan ló sórí àmọ́ kó máa gbégbé sórí ni ó máa irú nǹkan bẹ́ẹ̀ tí ọmọ bá délẹ̀ ó lè ní à mo mo mo yàn láti lọ sí ọ̀rọ̀ bàbá mi mo hmm. yàn láti wà lọ́dọ̀ ìyá mi irú nǹkan bẹ́ẹ̀ so àwọn kan bẹ́ẹ̀ yẹn ṣẹ̀rí kìíní yẹn ṣẹ̀rí kìíní yẹn láti èmi wòye pé ẹ̀yin aráalé àti ṣé ojú òpó sílẹ̀ adẹ̀rẹ̀tì pé kẹ́pẹ́ wá èmi rò pé láti ìgbà tí wọ́n bá ti jọ ń ṣe ìbádọ́ rẹ̀ hmm. ló yẹ kán ti jọ jókòó ló yẹ kán ti jọ sọ hmm. torí fún kí ni nǹkan tá à ń sọ yìí ó ń da ilé ń gbà mí kò sí ẹ̀ wá ń ṣe ṣẹ́dẹ̀mọ́ kí kò ń ṣe nǹkan tá à ń sọ yìí kò ń ṣe ẹ̀yà mùsùlùmí àti kìrìsìtẹ́nì nìkan àwọn míì wà tó jẹ́ àwọn ẹ̀sìn míì wà nínú kìrìsìtẹ́nì tó jẹ́ pé o gbọ́dọ̀ àwọn ẹ̀yà míì wà tó jẹ́ pé o gbọ́dọ̀ fẹ́ ẹni tẹ́ jọ ń lọ sí eh, ilé ìjọsìn kan náà bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ìwọ tó ń lọ sí èsì eh, bóyá sí èsì ló ń lọ o eh, àbó ń lọ ìdí mu àbó ń lọ kí wọ́n sì pé o gbọ́dọ̀ kúrò kó wá kó wá bá wa kó wá darapọ̀ mọ́ wa hmm. hmm. kìrìsìtẹ́nì dẹ̀ ni wọ́n hmm. àìmọye àwọn èèyàn bẹ́ẹ̀ tó jẹ́ pé wọ́n á ṣáà mú wọn bọ́ ṣe máa sọ bọ́ ṣe máa ṣe tó jẹ́ pé aléyàn tó jẹ́ pé bóyá wọ́n ti jọ ń ṣe gbogbo kí wọ́n ti ń pè wọ́n ti jọ ń ṣe ìbádọ́rẹ̀ẹ́ wọn arákùnrin kìrìsìtẹ́nì náà dẹ̀ ni òun náà dẹ̀ ti ó ṣáà ó ṣáà fẹ́ ẹ̀ màá tẹ̀lé màá máa tẹ̀lé ẹ̀ ó ń tẹ̀lé ó tún wọ́n tún jọ ń kẹ́kọ̀ọ́ wọ́n jọ ń ṣe gbogbo ẹ̀ ó dẹ̀ fẹ́ arábìnrin yìí tán hmm. kò dẹ̀ lọ mọ́ ó dẹ̀ hmm. sọ fún pé mọ́kàn hmm. mọ́kàn <laughs> nínú ẹ̀yà ẹ̀sìn kìrìsìtẹ́nì ẹ̀ àtèmi bẹ́ẹ̀ ni mo kàn nínú ẹ̀. ìfẹ́ ló máa ń dọ̀rọ̀ ẹ̀. ẹni yìí dẹ̀ délé yìí ah ah gbàtọ́ jọ ń ṣe ìbádọ́ rẹ̀ ṣé náà jọ ń wọlé ọ̀dẹ náà mm. ń ṣe gbogbo ẹ̀ náà jọ ń mm. ah ah mm. kìkì àgọ́ òun ti gbé bíbélì kó yá já lọ já lọ já lọ ṣe gbogbo ẹ̀ ó dẹ̀ fẹ́ tán ó dẹ̀ di pé mo kàn so èmi ò pé tọ́ bá ti jọ ní àdéhùn yẹn bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni wàá lè ṣe ṣe kí ní ìpín sí oríṣiríṣi ọ̀nà ẹlòmíì gan ẹjọ́ ní àdéhùn Eh, ṣé wọn lajọ ṣé wọn lajọ yìí. àjọ náà dé wù náà tó bá di àwọn ní pé. ó mọ̀ pé ó mọ̀ pé o ò ní lè fi ìgbéyàwó yẹn sílẹ̀. sílẹ̀ o ti wọ̀ ọ́. o ti wọ̀ ọ́. àwa fi wí ẹ lọ́rùn pé mú kan nínú ìgbéyàwó yìí. bọ́ àwọn kò ṣọ́wádìí àwọn ọkùnrin mi máa wà tẹ́ ń pé nǹkan tó bá fẹ́ jẹ́ nǹkan tó bá fẹ́ ṣe ó máa sọ fún yín. bẹ́ẹ̀ni. ṣé bí ó pọ̀ oríṣiríṣi ọkùnrin mi wà tẹ́ ń pé ó máa sọ fún yín pé àwọn ah, ẹlòmíì gan-an ẹlòmíì ọkùnrin mi wà ó máa sọ pé ẹ nítorí mo fẹ́ fẹ́ ìyàwó tó ń lọ church mùsùlùmí ni o ọ máa lọ church máa fẹ́ àwọn ètò máa ó wà bẹ́ẹ̀ ṣé ọkùnrin mo ní ọkùnrin kan tó ń pè ọkùnrin yẹn redeem ló ń lọ ẹ má bínú pé mo dárúkọ hmm. àwọn ilé ìjọsìn àwọn youth tó máa ń ṣe oh jesus hallelujah ibẹ̀ ló máa ń lọ ó wá jẹ́ nìkan tó ń gbó máa ń keep dread ó níbi dáadáa ó máa ń keep ẹ̀ ó máa ń keep ẹ̀ ó máa ń ṣe dáadáa àmútọ̀ wọn wá ó ṣe dáadáa bẹ́ẹ̀ ni ṣòwájú báyìí nìkan ló wà kò sí ní gbogbo ẹ̀ ó jẹ́ àwọn swagger ginger oyè yín so ó dẹ̀ jẹ́ nìkan tó ń pé ipò tó dìmọ̀ ní ilé ìjọsìn ẹ̀ ó ṣe ó ṣe ẹ wá rí obìnrin yẹn ó wá jẹ́ kristẹni náà lòun náà bọ ẹ̀sìn mi ṣọ́ọ̀ṣì um, mi lòun ń lọ hmm. ìgbà tó wá yá tó wá fẹ́ ṣe ó fẹ́ ṣe ìgbéyàwó ó wá fẹ́ ṣe counseling ẹ dẹ̀ mọ̀ pé tó wá fẹ́ ṣe counseling àwọn ṣọ́ọ̀ṣì mi máa ń kọ̀pọ̀ sí pé ọkọ ẹ máa wá sí ṣọ́ọ̀ṣì wa ọmọ wa ṣe counseling hmm. obìnrin yẹn wá nílò láti máa sọ fọ́kàn yẹn pé ah tó bá fẹ́ wá ṣe counseling òkọ́ tó fún mi fún ẹ ò wá nígbà tí gé irun yìí ẹni mo kí nǹkan bẹ́ẹ̀ yẹn máa mọ mú láyà kó gbé ẹ eh, tí mo ti ń kíìpù láti jọjọ ẹ ah irú ẹ̀mí ò lè ṣe léyìí o ó yẹ yín bẹ́ẹ̀ mi ò nítorí ọkùnrin ọkùnrin yẹn wá sọ fún mi pé tí bá tiẹ̀ ṣe ẹ eh, tó bá yá tàbá fẹ́ra wọn màá ṣe padà màá tún ṣe padà so kí wọ́n ní nǹkan kan báyìí ó wá sọ obìnrin wọn sọ pé ah tó bá fẹ́ mi o wà nílò láti ṣe kíní kan ẹ mọ̀ pé láàrin yẹn ó ti di ẹ̀sìn ó ti di ìfẹ́ hmm. Hmm. ìfẹ́ gangan ló máa wá ló máa ṣèdájọ́ yẹn ní ah. pé bóyá. wọn á lé pé ọ ó ti rí pété ìfẹ́ gbogbo ló máa wá ṣe ìfẹ́ gbogbo ló máa ṣèdájọ́ yẹn mo pé ní àwọn nǹkan báyìí ìfẹ́ gbogbo ṣé rí torí ẹ̀ ló ṣe dá kí ìfẹ́ múlẹ̀ dáadáa. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ìfẹ́ bá múlẹ̀ dáadáa ìfẹ́ ló máa dúró pé òkè ó yá mọ̀lẹ́dì àṣekínni mọ̀lẹ́dì àti jà fún ẹni báyìí ṣé a máa sọ ní ibẹ̀ yẹn àárín yẹn pé ọkùnrin ò nífẹ̀ẹ́ obìnrin yẹn. Hmm ó nífẹ̀ẹ́. Hmm, bí mo ṣe wà yìí ìgbà tí ẹ̀jẹ̀ kì í sọ̀tọ̀ kan fún yín ìgbà tí mo wà ní kékeré hmm. tí mo wà ní kékeré ilé ìjọsìn tí mo lọ tí bá rí irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn tó ṣe irú nǹkan tí mo sọ yìí. Ah, bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni torí bọ́n ṣe kọ́ ẹ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. Ah, ó ní nǹkan tí mo sọ èmi tí mo dẹ̀ jẹ́ ẹni tó ń lọ sí irú ilé ìjọsìn yẹn ó ní nǹkan kan tí mo mọ̀ pé ok ó yá àwọn aráalé ti ń pè é ẹ torí Ọlọ́run ẹ bá wa dúró sí ibi tí nẹ́tíwọ̀kì ti wà <laughs> mo ń gbọ́ ẹ. mo lè jẹ́ nìkan tó yẹ ìgbà yẹn tí mo ṣe lọ lè jọsìn yẹn mo jẹ́ nìkan tó yẹ pé bí mo ṣe wà yìí kò sí nǹkan tó wà nínú bíbélì tí mi ò mọ̀ mo jẹ́ nìkan tó ń gbé mm. scholar bíbélì mm. tó yẹ amádìdí ṣé bí ilé ìjọsìn tí mo mọ̀ amádìdí kọ́ ẹ̀kọ́ bíbélì ẹ̀kọ́ bíbélì ẹ̀kọ́ bíbélì kò sí ayé wà fún pé ká kọrin ká yin ọlọ́run àmọ́ kò ṣe lọ títí àdúrà àdúrà àdúrà ni ṣé bí tí bá rí àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn mo wá ń pè wọ́n pé ah kíní tó ṣe bíi dread àwọn kan bẹ́ẹ̀ nígbà tí mo wá wọ ilé ìwé gíga ilé ìwé gíga ṣọ́ọ̀tì tí mo wá darapọ̀ mọ́ ilé ìjọsìn tí mo darapọ̀ mọ́ mo wá rí àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn mo máa wá rí wọn lórí pẹpẹ tó ń pé tí wọ́n bá ń kọrin tí wọ́n bá ṣe wàásù wàá wò pé à ah. èèyàn kan máa mọ̀ nínú ọkọ̀ hmm. ẹ̀ pé ojú yẹn mo wá ń lọlé mo ah ẹ̀ mọ̀ ọ́ dẹ̀ tó máa ń wọ pé kọ́ wọ ṣòkòtò kó ṣe àwọn tó fún pápápá bí àwọn hmm. tó fì wọ́n máa fi ṣèwàsó wọ́n máa fi kọrin tó ń gbé ìwọ kọ́ máa mọ̀ pé ah, wọ́n máa fi èmi tó lé dé wọ́n máa fi ṣe deliverance hmm. wọ́n máa tún dé wọ́n máa jáde pé gbogbo church kan máa mọ̀ pé yes nǹkan kan ṣẹlẹ̀ níjọ́ ìmọ̀ lórí mọ́ ni pé ah, ẹjọ́ kò ń ṣe ti ìmúra bẹ́ẹ̀ ni. Ah, kò ń ṣe ti múra wa. mo wá hmm. ilé ni ìkókó bẹ́ẹ̀ mo wá rò mo wá rò mo wá rò mo wá rò mo wá rò mo pé ṣé wàá rí arákùnrin tó ń sọ̀rọ̀ rẹ̀ fún mi pé òun ò lè gẹ́ dírẹ́dì òun o mo pé tí àwọn ará ilé ìjọsìn bá gbọ́ ni ká máa ní àkó nífẹ̀ẹ́ ni kò lè ṣe kọ́kọ́ fún ẹni àmọ́ àwọn yẹn ti mọ̀ pé kò ń ṣe nípa ìyẹn kò ń ṣe nípa ìyẹn. ṣe rí kinní yìí ó ti ó ti tú ọ̀pọ̀lọpọ̀ eh, ìbádọ́ rẹ ó ti túká ó ti túká bẹ́ẹ̀ ni ó ti túká torí ẹ rí àwọn òbí mi tó máa sọ fún ẹ pé àfilá kìrìsìtẹ́nì ló gbọ́dọ̀ mú wálé àfilá mùsùlùmí ló gbọ́dọ̀ òbí mi máa yàn fún ẹ ni bẹ́ẹ̀ ni ọmọ pásítọ̀ wa ni ọmọ pásítọ̀ wa ni ọmọ díkìn wa ni ọmọ àáfàá mi ni ó ń lọ lé ké bó ṣe yẹ kó hmm. lọ lé ké ó ń ṣe dákọ̀ ṣe ti bí pé ṣo nífẹ̀ẹ́ dénúdénú tó ifú kí ni ìgbà míì wà lóòótọ́ kíní yẹn ó pín sí ìgbà ọ̀nà hmm. tó bá fẹ́ra wọn lóòótọ́ pé àìfẹ́ kíní kan kíní kan gẹ́gẹ́ bí àyà tó bá ṣe ṣe sọ lẹ́ẹ̀kan lọ́jọ́ ọ̀la hmm. kí ló fẹ́ ṣẹlẹ̀ ṣé oníkálùkù á máa lọ sí ibi ọ̀tọ̀ọ̀tọ̀ ni ṣé ọmọ àwọn ọmọ náà máa ṣe kí náà ti ń pè ṣé àwọn náà máa jí ṣùgbọ́n èmi wò pé tán bá ti jọ ní àjọsọ hmm. láti ilẹ̀ tọ́rọ̀ wọn ti jọ yéra wọn aláwọn kan tó jẹ́ pé aríyẹn tọkọ tìyàwó kan tó jẹ́ pé àwọn eh, ọmọ wọn tiẹ̀ ti di grandma gan hmm. wọn ti di grandpa hmm. àwọn ọmọ wọn ti dàgbà hmm. bẹ́ẹ̀ mùsùlùmí lọ́kọ kìrìsìtẹ́nì nìyàwó ibi tó tiẹ̀ ṣe dé gan Ìgbò nìyàwó Yorùbá lọ́kọ àwọn méjèèjì dẹ̀ jọ ń gbé ní agbẹ́ òrùlé kan náà oníkálukú dẹ̀ jọ ń ṣe ẹ̀sìn ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ tí ò sí pé kinní wọ́n ní ìgbà tí àwọn ọmọ yẹn ń dàgbà hmm. wọ́n fi wọ́n lẹ̀ ní tó bá fẹ́ ṣe nìkan ṣe bó hmm. ṣe pé bóyá wọ́n yàn fún wọn hmm. kódà gba ọmọ yẹn gan wọ́n lọ lé kéw kò sí pé bóyá wọ́n yàn fún wọn ìgbà táwọn ọmọ yẹn ṣẹ̀ṣẹ̀ wá ń ṣe kí wọ́n ti ń pè náà ṣe àwọn òkè àbá o kìrìsìtẹ́nì ni mo fẹ́ ṣe o kìrìsìtẹ́nì ni mo fẹ́ ṣe o kìrìsìtẹ́nì ni mo fẹ́ ṣe yẹn kò túmọ̀ sí wípé bóyá wọ́n fẹ́ ṣe ọdún kankan mm. pẹ̀lú mm. bàbá wọn tó jẹ́ ti mm. bàbá wọn tí wọ́n ní ṣe hmm. àwọn gan-an ni wọ́n ń gbé bóyá ọdún iléyá bàbá wọn ò ní láti fi kọ́bọ̀ kan lẹ̀. ṣé rírú àwọn ilé bẹ́ẹ̀ yẹn mo máa ń notice tèmi ti mọ̀ ilé yẹn máa ń dùn ó máa ń dùn yàtọ̀. kò sí ké bàbá gan ò ní sí. bẹ́ẹ̀ ni kò ní sí pé èèyàn kan ṣe kinní kan gbogbo wọn jọ máa ṣe papọ̀ ni gbogbo wọn jọ máa ṣe papọ̀ kán fẹ́ ṣe ọdún kìrìsìtẹ́nì gan bàbá wọn gan wọn tún gbogbo wọn máa péjọ ni. Hmm kò sí pé bóyá kíní ó mú ó dà pé ìfẹ́ ìfẹ́ fẹ́ borí ìfẹ́ fẹ́ ìfẹ́ ṣe kókó ìfẹ́ ṣe kókó ìfẹ́ ṣe kókó lóòótọ́ ó ṣe kókó ṣe pàtàkì àmọ́ èmi ń tèmi o èmi ń tèmi bí mo ṣe wà yìí mo jẹ́ nìkan tó ń pé tí n bá mọ̀ pé nǹkan báyìí kò mi ì lè ṣe ṣóyè mi kúkú ní ṣẹ́yìn mo ṣe wà yìí ìgbà tí ìgbà tí mo sì mo sì jẹ́ pé bóyá mo sì kéré mo mọ̀ pé mi ò lè kó ṣe pé bóyá mi ò nífẹ̀ẹ́ mùsùlùmí mo ní mùsùlùmí lọ́rẹ̀ẹ́ gan in fact àwọn ọ̀rẹ́ mi pọ̀ tó ń pè mùsùlùmí bọ́ mo mọ̀ pé mi ò lè fẹ́ mùsùlùmí torí ti bá ti bá fẹ́ ti bá mi tẹ̀lé fẹ́ mùsùlùmí torí mo jẹ́ nìkan tó ń pè ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ni mí kò jẹ́ pé bóyá mo sọ pé bóyá hmm. mi lè mi lè bá wọn ṣe ń bọ mo ti mọ̀ pé mi lè fẹ́ mùsùlùmí so hmm. mi kúkú ráàrin ní saka nìyẹn ó yẹ yín nìkan tí mo sọ so mi kúkú yá mi ní saka nìyẹn so ìkọ̀kọ̀ bẹ́ẹ̀ yẹn náà ẹlẹ́mọ̀ ní à ṣé mo wá ní ọ̀rẹ́ kan tó ń pè kristẹni ni ìyá tó bi díkìn ni bàbá tó ìyá tó bí díkness ni bàbá tó bí díkìn ni ní ilé ìjọsìn tó ń pè òun ṣe tó yẹ pé òun gan tún ní ó ní àwọn ilé ìjọsìn ẹ̀tọ́ ẹ̀kọ́ máa ń ránṣọ Lydia purple and white òun gan tún ní tó yẹ pé òun náà ó gbóná ọ̀rẹ́ mi ni àmọ́ gbogbo ọkùnrin tó wá sọ́dọ̀ bá mùsùlùmí ni hmm. mùsùlùmí ni ó dẹ̀ máa ń nífẹ̀ẹ́ wọn hmm. mùsùlùmí ni wọn kìrìsìtẹ́nì kan báyìí kókó ni fẹ́ sí rí ó kí ìyanu kí ni. irú irú irú ẹ̀ nìyẹn kí lẹ ni ẹ wá fẹ́ ṣe kí lẹ ni ẹ fẹ́ ṣe. ẹni tó wà ẹni tó wà tó ń fẹ́ dèní dèní ẹni yẹn tó yẹ pé wọ́n ti nífẹ̀ẹ́ ara wọn in fact ìyá ọkùnrin yẹn ó ti mọ̀ àmọ́ àwọn mùsùlùmí dẹ̀ ni àbọ̀ àwọn òbí ò tí mọ ọkùnrin yẹn torí wọ́n máa sọ. ẹ̀rù ń bà á. ìjọba tó máa tún lọ létí ìjọba tó máa tún lọ létí pé tó ó máa ń lọlé àwọn ìyá ọkùnrin yẹn mm. ó máa ń lọlé wọn ó máa kọ́ lọ ń kí wọn àwọn ọkọ bẹ́ẹ̀ yẹn ìjọba tó máa lọ létí pé mi ò lè sọ o irú nǹkan bẹ́ẹ̀ yẹn o mi ò lè ṣe o mi ò lè ṣe o kò lè sọ. òun fẹ́ bá ẹni yìí òun fẹ́ fẹ́ ẹni o wá sọ àti ẹ̀tọ́ kó òun kan tó tẹ̀ máa ṣẹlẹ̀. ṣé ṣé ẹ ẹ sọ̀kọ̀ fún yẹn ìjọ tí dáadé dáadáa ṣe birthday tán ní church ẹ wá mọ̀ pé àwọn ilé òun ṣe kékeré nínú kìrìsìtẹ́nì hmm. ṣẹ́yìn church yẹn tó ń bọ̀ ó ní àga kan táwọn deacon deacon máa ń jókòó sí lókè báyìí tẹ́kọ̀ tó máa ń ní uniform bíi cape tó máa ń gbé sọ́run tó ń pè gbogbo wọn báyìí ẹ máa ti mọ̀ pé hmm, pẹ̀lú gò wọn pẹ̀lú bible wọn ni báwo lè fẹ́ sọ. àwọn bíbélì ńlá. báwo lè fẹ́ sọ <laughs> ẹ sọ fún mi báwo lè fẹ́ sọ. ó dẹ àlè wá sọ àlè sọ tó ó lè mú lọ lé ṣé wọn bá àwọn èèyàn ń wà bẹ́ẹ̀ yẹn ṣé lọ́wọ́ mọ̀ kọ́kọ́ tẹ̀lé tó bá gbé ọkùnrin tó ń pé kò kí ẹ̀ ń pé ó lè ṣẹ̀ṣẹ̀ ṣe ṣẹ̀ṣẹ̀ mm. ó máa sọ àmọ́ ọkùnrin yẹn ó tẹ̀lé kọ́ tó ń pé ó nífẹ̀ẹ́ ṣé obìnrin yẹn bó ṣe wà yẹn tó bá fẹ́ aṣọ fún kí ni ló máa rà fún. àwọn àbáyà ó jẹ́ nìkan tó kú ní àwọn. irú èèyàn bẹ́ẹ̀ yẹn irú èèyàn bẹ́ẹ̀ yẹn wà á ti mọ̀ pé tó bá fẹ́ tán a sọ fún ni pé wàá di mùsùlùmí ni ó máa di mùsùlùmí ni. ìyá ẹ̀ náà ní eyín mẹ́ka ìyá àti lọ mẹ́ka ìyá ọkùnrin yẹn so ó di dandan pé ọkùnrin yẹn ló máa sọ pé ọkùnrin ó ti mọ̀ sọ́dọ̀ lè fẹ́ àti pé gbogbo tó wàṣẹ ni pé kò ṣe pé ìdá torí ó ti nífẹ̀ẹ́ ara wọn. ti nífẹ̀ẹ́ ara wọn. ẹ mọ̀ kí ìfẹ́ ò ṣe kékeré ẹ̀bùn la ṣe kọrin yẹn tí ìfẹ́ bí eji òun wá. ó wà nígbà <laughs> tí tí wọ́n bèrè lọ́wọ́ ní àánú mo tọ́ bá dé bẹ́ẹ̀ ọ̀rọ̀ bá dé orí bíjì a máa fò ó ní hmm. nítorí wá ìkọ́kọ̀ òun ṣe ń balẹ̀ ni pé àwọn ò tí ì rẹ́dí fún pé bẹ́ẹ̀ àgbéyàwó àmọ́ tókè bá ní òrẹ́dì nǹkan kí ló wá fẹ́ ṣẹlẹ̀. ṣẹlẹ̀ wá mọ̀ pé gbogbo nǹkan tá à ń sọ yìí gbà mí kò ń ṣe sí pé mùsùlùmí àbí kristẹni nìkan àwọn kan hmm. wà tó jẹ́ kí wọ́n gbàgbọ́ nínú kankan. bẹ́ẹ̀ni o wọ́n hmm, hmm. gbàgbọ́ nínú pé mùsùlùmí o wọ́n gbàgbọ́ pé kéèyàn jẹ́ kristẹni o wọ́n ṣàwà bẹ́ẹ̀ wọ́n ṣàwà bẹ́ẹ̀ ẹ̀sìn àbáláyé gan wọ́n wà bẹ́ẹ̀ tó jẹ́ pé mo lẹ́nìkan tó jẹ́ pé tó bá máa sọ̀rọ̀ á kò sọ pé ẹlẹ́dàá mi o ṣàánú mi o ẹlẹ́dàá ẹ̀ ẹlẹ́dàá ẹ̀ ló máa ń ṣe kí ni àwọn alẹ́ ń pè wá ó ti rí bẹ́tẹ̀ mm-hmm. ẹlẹ́dàá ẹ̀ ló máa ṣáà ń pè irú ẹni yẹn tó bá wá fẹ́ kìrìsìtẹ́nì mm-hmm. mm-hmm. àbí tó fẹ́ mùsùlùmí ṣe rò pé ìbáṣepọ̀ wọn ó máa dánmọ́ nínú torí fún kí ni lóòótọ́ ó sọ́kẹ́ ọ̀nà yìí ọ̀rọ̀ yìí lóòótọ́ wọ́n lè nífẹ̀ẹ́ ara wọn mm a lè sọ pé ìfẹ́ lè borí àbí nǹkan kan àmọ́ irú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣé kò ń ṣe pé ọjọ́ mi táwò kíá tí ìyàwó òkèá mo lọ tàjúdù àbí mo lọ ìṣọ́rò oníṣọ́ọ̀ṣì àwò mm-hmm. kí kí ló dé kí ló ń bá ká kí ló jókòó sílé àbí ọjọ́ mi tó jẹ́ kébóyá ìyàwó ó fẹ́ lọ mọ́ṣáláṣí láàárọ̀ sunday àbó fẹ́ lọ ṣọ́ọ̀ṣì láàárọ̀ sunday ìgbà yẹn ló máa mọ̀ pé àyíyàn ah, dẹ̀ wà ń wù mí jẹ́ ó dẹ̀ lè má fi ṣe ká o ó lè wá fi ṣèkà ó kàn lè máa wú jẹ́ o nígbà yẹn a ò kí àwọn òdẹ̀ sáyé bá mi ṣe kó tó lọ. Hmm. Oh, kí ni kí ni tẹ́lẹ̀ra sọ yìí ohun mìíràn tí nǹkan tó ń pè ẹ̀mọ́kẹ́ sọ pé àwọn ẹlòmíì wà ọkọ̀ wà tó ń pè wọ lẹ́sìn nǹkan tó ń ṣe. ó lè ní àwọn òbí wọn lè bí wọn sínú ẹ̀sìn kan bí kejì. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àwọn máa kàn yàn láti kọ̀ wá láti kọ̀ wá ó mú mi rántí ìgbà kan tí mo wà nílé ìwé tí arákùnrin kan níléèwé wa ó ṣẹlẹ̀ gbọ́dọ̀ dẹ́gbó ó tàn dẹ́gbó kamọ́ pẹ̀lú àwọn igbá yẹn mm-hmm. ní àárín òru ó jẹ́ bí àwọn bọ́ìsì náà ni ó kamọ́ ìgbà tí orúkọ ẹ máa jáde orúkọ kan tí mo kọ rí tí orúkọ gangan kan tó jẹ́ wípé wọ́n wá ní Jeff kí ni ìtumọ̀ Jeff Jeff ta mo pè ah orúkọ yìí orúkọ kìrìsìtẹ́nì ni orúkọ kìrìsìtẹ́nì tó ń pè kó tó wéyàn tó sọmọ ní ìlú ọmọ kò ní wà ní kristẹni tó ń pé o lè máa gbọ́ kàbí Samuel Michael ó dé nìkan tó ń pé ó máa fò káàkiri ni ó common but orúkọ mi wà tó ń pé tó bá gbọ́ ìwọ́n máa ní ah ah obi kan ọ̀gọ̀dàdé bímọ kó sọmọ àwọn orúkọ ìtìlẹ̀ wọ́n ní Jefta Jefta ní ah ele ele ele O àwọn ọ̀rẹ́ mi tẹ̀ mọ́ àwọn ọ̀rẹ́ mi kò rò bí i àbí english name bí àwọn bí àwọn eh, normal english name ẹ̀ẹ́ eh, bẹ́ẹ̀ ni mo ní à. Ah, Jefta orúkọ yìí wọlé ìjọ ara mi ṣe tú àti ìjọ ara mi ṣe pé ah, ah. ọmọ kìrìsìtẹ́nì tó wá di kìíní sí àwọn míì wà bẹ́ẹ̀ àwọn míì wà bẹ́ẹ̀ tó jẹ́ pé wọ́n tọ́ wọn dàgbà nínú ilé kan wọ́n kọ̀ pé ó lè jẹ́ pé láti láti nítorí ìrírí kan tó ti ní mm. àbí míì mm. wọ́n kàn wò kékeré kókó gan eh kí ni kókó hmm. gan òun ló ṣe jẹ́ kí a máa ń sọ fún àwọn àwọn eh, olùdarí wa nílé ìjọsìn pé ìkọ́ hmm. kí nǹkan tá a bá máa máa ṣe ọ̀rọ̀ kọ́rọ̀ tá a bá máa máa sọ kó jẹ́ èyí tó máa gbé eh, èyí tó máa gbé nǹkan tá à ń sìn ga hmm. ẹlòmíì wà tó jẹ́ pé àwọn aláwọ̀ míì tó jẹ́ pé pásítọ̀ wọn àbí àlùfáà wọn mọ́ṣáláṣí àwọn náà fojú jọ pé ah pásítọ̀ mi sọ báyìí màá ṣe báyìí àfáà mi ìmáàmù mi ó sọ báyìí báyìí ni mo máa ṣe. Mm. ó wá jẹ́ pé bóyá irú ẹni yẹn ó wá ṣe nǹkan kan wọ́n mú pé ó máa mú wọn kọ ìdá irú ìbéèrè ó máa hard fún wa àti yípadà ó máa hard fún wa àti yípadà. ṣé dẹ̀ mọ̀ kí àwọn àwa míì àwa obìnrin míì wà tó jẹ́ ń pé lóòótọ́ àti ní ibi ọ̀tọ̀ọ̀tọ̀ làwa àtọkọ wa ń lọ àbọ̀ kò tẹ́ ń ṣe obìnrin nìkan kan ó lè jọ́kùnrin gan mm. ibi ọ̀tọ̀ọ̀tọ̀ la jọ ń lọ a dẹ̀ ti ń mu lọ bẹ́ẹ̀ àlàáfíà dẹ̀ ti ń wà ẹlòmíà wa ti kinní bọ̀ á ti àṣejù bọ̀ èní ṣọ́ọ̀ṣì mm-hmm. ọ̀la ṣọ́ọ̀ṣì ọ̀túnla ṣọ́ọ̀ṣì ojoojúmọ́ ṣọ́ọ̀ṣì tí rẹ́ńkì ọkùnrin ẹ̀gbọ́n wá wò kí ló dé gan pẹ̀lú ṣọ́ọ̀ṣì ẹ̀gbọ́n ṣé mi gan ò lẹ́sìn mi ni àbí nǹkankan kó jẹ́ pọ̀ ọkùnrin gan ni bóyá hmm. ó ń lọ mọ́ṣáláṣí àbí nǹkankan tí hmm. ẹ mọ́ṣáláṣí lè mí mọ́ṣáláṣí lọ́la hmm. mọ́ṣáláṣí lọ́sìn obìnrin gan ò ká àá àá àṣàwàgò lọ́rọ̀ táwa ń sìn ni eh, kí ló oh. ṣẹlẹ̀ gangan ibẹ̀ yẹn ni àwọn nǹkan míì tí màmá wa máa yọjú láti mọ àwọn yọjú. ọmọ adígbé ọmọ náà máa ń tàn bàbá ẹ̀ ẹlòmíràn ní ẹni tó ń gbọ́kànlé bíi bóyá bíi pásítọ̀ bíi ọkọ̀ ó lè máa sábà wọ́pọ̀ láàrin ọkùnrin ẹ bá rẹ́ lómi ọkùnrin mi tẹ́ bá ẹ̀ ń ṣe ìkéde ẹ wá fẹ́ fún ní bíbá ni ah gbogbo ẹ láti mọ akọ lọ ṣọọṣì rí mm. nǹkan kan ló fa ká má lọ ṣọọṣì kìnnì kan kìnnì kan bíbí àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn tó ń pé bóyá ó ti wà nílé ìjọsìn kan ti mọ̀ pé ah torí èlò ṣe máa ń da ọ máa ń sọ̀rọ̀ kan tó ń pé gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì ó yẹ kí àwọn èèyàn wò wá ìwà wa làwọn ìgbà míì gan àwọn èèyàn míì tó wá church wọ wọ lọ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ìwà wa ló ń wò tó bẹ̀ tí kọ́kọ́ tó bá ti ṣe báyìí wọ́n á ní pé ah ah kí ni báyìí tó ṣe nǹkan báyìí ah hmm. kí wàá ní kíní kan mi ò gbàgbọ́ ní kíní kan mọ̀ tí mo yẹ ti fọkàn tán ẹni yìí pé kíní kan ọlọ́run gan tó yẹ kó fọkàn tán. wọn fọkàn tán. bẹ́ẹ̀ ni tó bẹ àwọn ìlú mìíràn irú àwọn èèyàn bẹ́ẹ̀ ní sìn tó bá tó bá ní àwọn gbàgbọ́ kíní kan máa wọn ṣe kíní kan tó bá bímọ bóyá àtàtì bímọ ẹ mọ̀ kí àwọn ọmọ ó dẹ̀ máa ó máa rọrùn fún wọn láti mú àwọn kan nípa ní ara ìyá wọn àbí wọn in fact ìyá wọn gan nílé lẹ́nu pé ó yá já wọn lọ sí church mania láti mi ò lọ mi ò lọ èmi náà lọ èmi náà lọ irú hmm. àwọn kan bẹ́ẹ̀ yẹn nù nù tù ó máa ó máa ṣe hmm. irú àwọn kan bẹ́ẹ̀ ló máa ṣé wọ́n rí irú àwọn kan bẹ́ẹ̀ yẹn nísìn bóyá ìkan wá ń tẹ̀lé ìyá ẹ̀ lọ church ìkan ìkan lọ church àti bàbá ẹ̀ ó máa di pé bí àmì ìtẹ́ bá rí tó tẹ̀lé ìyá ẹ̀ lọ́jọ́ àti ó máa ní pé ìfẹ́ yẹn ò ní dàbẹ́ bíi ti alára bọ́ kò sí nǹkan tó jọ ń pé bí gbogbo wa gẹ́gẹ́ bí ìdílé àjọ ní church kan àjọ wà àjọ ń ṣe morning devotion àjọ ń gbàdúrà nǹkan kan dé gẹ́gẹ́ bí ìdílé àjọ kojú ẹ̀ ó sì irú nǹkan bẹ́ẹ̀ yẹn tó èmi sọ pé kò lè dàbí ṣé rí àti ẹlẹ́sìn mùsùlùmí èmi ò sọ pé bí a kò dà kọfẹ́ ra ó dáa ó da dáadáa àwọn ẹlòmíì ṣe tó dẹ̀ ṣe kí ni tó dẹ̀ yọ ìṣe rẹ̀ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àmọ́ títí èlé mi ṣe wọ́n sọ pé ọkọ jẹ́ mùsùlùmí ìyàwó jẹ́ kìrìsìtẹ́nì ṣé wọ́n máa sọ pé ìyín máa ń kóná irin oyè like iron sharpnet iron hmm. bọ́n ṣe báwọn olóyìnbó ṣe máa ń sọ nìyẹn tá bá lọ jẹ́ mùsùlùmí kan náà a ti mọ̀ jẹ́ ara wa àti mo bá ṣe máa àti mo bóyá nǹkan báyìí la fẹ́ sọ nǹkan báyìí la fẹ́ gẹ́gẹ́ bí kìrìsẹ́nì àti mo bíbélì ta fẹ́ ṣí fún nǹkan báyìí àti mo kọ́ ta fẹ́ ṣí fún nǹkan báyìí hmm. ó ti yẹn àti mo bá ṣe máa jọ kùnà sẹ́ra ọ̀tọ́ ìpè àwọn àjọ bọ̀ tó bá ní pé bóyá ìkan lélẹ̀ ìkan lélẹ̀ ṣẹ́rí ìkan lélẹ̀ ìkan lélẹ̀ ó lè máa dàbí lọ títí bọ̀ tó bá ní pé ìdílé kan wà tó ní pé kìrìsẹ́nì làwọn méjèèjì ni wọ́n wọ́n dẹ̀ jọ mọ̀ èdè ara wọn ó máa nira ó máa nira in fact táwọn ọmọ gan máa ń ṣe bíi ségesège kọkọ bẹ́ẹ̀ yẹn ọmọ bíi wọ́n ṣe máa eh, mú wọn wọ́n ṣe máa mú wọn oyin yìí nìkan tí mo sọ tó yẹ mi sọ pé nǹkan tèmi rò nípa ẹ nìyẹn ìfẹ́ ò yẹ ṣe kínní o. tó bá tẹ̀ jẹ́ pé àwọn méjèèjì wọ́n jẹ́ kristẹni mo ti ní ìrírí kan rí tó yẹ pé ìyàwó chọ́ọ̀chì kan náà lọ́jọ́ náà gbàtọ́ bẹ̀rẹ̀ hmm. ó wá dé stage kan kristẹni làwọn méjèèjì o hmm. ìyàwó wa ti ń ìyàwó tó wá ń gbé kìrìsìtẹ́nì yẹn sórí bí ọkọ ṣe o pé ìyẹn náà tún wà. bẹ́ẹ̀ni ah, dáadáa dáadáa ìyẹn náà tún wà bẹ́ẹ̀ni. ìyàwó máa ah, kò ṣe báyìí kan náà fọ́nẹ́sì pàtí mo mùsùlùmí ni obìnrin. obìnrin yẹn gan. ọkùnrin yẹn ló tún wá. ìjọ jẹ́ ọba tó tún wá padà di kìrìsìtẹ́nì. ó wá di kìrìsìtẹ́nì tó wá gbóná gan-an. àwọn míì wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni wọ́n máa gbà á ni mo láwọn kan tó jẹ́ ń pé mùsùlùmí náà nìyàwó yẹn náà tẹ́lẹ̀ òun náà wá di kìrìsìtẹ́nì nǹkan tí <laughs> nǹkan tó ń fojú ọkọ yẹn bí tí ò bá ti lọ ilé ìjọsìn mm. a máa wò ní oyin fóònù ẹ̀ tí ọkọ bá ti dé àwọn máa sọ fọ́kọ pé nǹkan tọkọ yín lè ní kí lẹ rí dìmú bẹ́ẹ̀ hmm. <laughs> kí lẹ rí dìmú bẹ́ẹ̀ ṣó yẹ kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ ṣó yẹ kẹ́ ẹ ṣe mọ̀ kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ báyìí báyìí báyìí báyìí hmm. ṣó yẹ kẹ́ ẹ ṣe ti rí pé nǹkan tó kọ́ wa lélẹ̀ hmm. nǹkan tó ṣe kíní kan kíní kan òun gan wá gbóná ju. a máa kọ rẹ́kọ̀dù yẹn lẹ̀. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ṣé wí kíní yìí ó pín sí igba ọ̀nà ọ̀rọ̀ ìsìn yìí ó wà ó wà lára nǹkan tó jẹ́ ń pé àwọn míì títí di èní tó ti dàgbà o wọn ò tí ì ọkọ fẹ́ àbí wọn ò tí ì ríyàwó fẹ́. bẹ́ẹ̀ ni ó wà wá. torí fún kí ni ẹni tó nífẹ̀ẹ́ sí. ṣé mo ké ẹlòmíì wà tó jẹ́ ń pé ká ní àyà ọ̀sọ́ba ṣẹjọ́ kùnrin báyìí ah mo nífẹ̀ẹ́ àyà ọ̀sọ́ba mo nífẹ̀ẹ́ gan-an ah ìfẹ́ ọ̀rọ̀ wa ó mm. yéra wa nǹkan kan láṣẹlẹ̀ àwa lè fẹ́ra wa mọ́ mo wá rẹ́ lómi ìfẹ́ yẹn lè má dàbí mọ́. ó lè má dàbí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. ó lè má ẹlòmíì wà tó jẹ́ ń pé torí bẹ́ẹ̀ wọn ò rọ́kọ fẹ́ àbí wọn ò ríyàwó fẹ́. ẹlòmíì dẹ̀ wà tó jẹ́ ń pé ìfẹ́ ìfẹ́ borí wọ́n fẹ́ra wọn wọ́n mọ bọ́ ṣe ṣe wọ́n ṣàṣejọ fẹ́ra wọn tó jẹ́ ń pé bóyá ọkọ o ló di mùsùlùmí o àbíyàwó ló di kìrìsìtẹ́nì o tó wá jẹ́ ń pé nígbà tó yá wọ́n wá ń kojú wàhálà láàrin tàwọn ọmọ hmm. ṣé bíbí tàwọn ọmọ yẹn òun ni iṣẹ́ gidi ti wà kò sí nǹkan tá a bá ṣe gẹ́gẹ́ bí ọkùnrin àti obìnrin tó ṣì ń bára wọn dọ́rẹ̀ẹ́ tó ṣì jọ wà ní ojú ọ̀nà gbogbo nǹkan tá a bá máa rò kò ń ṣe tìsín la máa rò tọjọ́ ọ̀la ti ọdún mẹ́wàá sí ọdún ogún ọdún sí kí ló máa ṣẹlẹ̀ kí ni tó fẹ́ ṣẹlẹ̀ ńgbà yẹn ṣáàṣì máa nífẹ̀ẹ́ ara wa ṣóṣì máa jẹ́ ìfẹ́ I love torí tọ́wọ́ ẹ̀ ah, ah, ah. ṣé mo kọ́ máa sọ pé ìfẹ́ nìkan kò tó nínú ìgbéyàwó kò tó ní àá kásẹ̀ ṣe pé èmi eh, aya Sọbasẹ náà ti wà ń bẹ <laughs> ó ti ṣe díẹ̀ <laughs> ìfẹ́ni tífẹ́ yẹn bá tó wá dàbí pé ó fẹ́ ó ti ń ká díẹ̀ díẹ̀ kí ni hmm. nǹkan tó máa di ìgbéyàwó yẹn mú gẹ́gẹ́ bí òbí kí ni iṣẹ́ wa lórí àwọn ọmọ yìí hmm. ọmọ yín ti mú ọkọ wálé pé à mùsùlùmí ni o ọmọ yín ọkùnrin ti mú ìyàwó wálé pé à kìrìsìtẹ́nì ni o kí ni ẹ ṣe fẹ́ bá wọn ṣe tó jẹ́ pé kò ní kò ní kò ní jẹ́ ìpalára fún àwọn kò dẹ̀ ní jẹ́ ìpalára ní ọjọ́ iwájú náà hmm. Hmm. báwo lẹ ṣe mọ ọkùnrin yẹn sí báwo lẹ ṣe mọ obìnrin yẹn sí pé à kò kàn ṣe pé ó kàn ń tan ọmọ mi ni gbogbo àwọn nǹkan tó yẹ ká rò káàrò nìyẹn gẹ́gẹ́ bí òbí àwa náà gẹ́gẹ́ bí ọkùnrin sí obìnrin káwa náà gbé ọpọlọ wa kalẹ̀ kí ló ń ṣẹlẹ̀ gangan kí ló kí ló ń wọ́sọ̀ gangan kí ló <laughs> ń sọ̀f gangan náà ṣé nǹkan tí mo ṣì lè bá lọ ni ṣẹ́rí ọ̀rọ̀ yìí kò ń ṣe ọ̀rọ̀ tó jẹ́ kí bóyá a lè parí ní irú ọjọ́ ìní kò ń ṣe ọ̀rọ̀ tó jẹ́ kí a lè fi wákàtí kan sọ hmm. torí ọ̀rọ̀ tó àwọn olóyìnbó á ní ó deep ó lọ ó lọ <laughs> fà ó lọ fà bóyá tá a bá tún ní àǹfààní ọjọ́ mi àtúnṣì gbé ọ̀rọ̀ yìí kókó yìí àtúnṣe gbé padà wá bóyá ńgbà yẹn àwa mú èèyàn tó jẹ́ ń pé bóyá bíi àwọn táwọn olóyìnbó máa ń pè ní marriage counselor àwọn tí wọ́n máa ń fi tó máa ń bá wa sọ̀rọ̀ nípa ìgbéyàwó tó máa sọ bó ṣe yẹ kó rí bí ó ṣe yẹ kó rí bóyá ńgbà yẹn àtúwá rí sí ọ̀rọ̀ yẹn dáadáa àmọ́ nísìnyí àsìkò wa ti lọ àkókò ti lọ àti ojú àti ṣe bí wákàtí kan báyìí sẹ̀ ẹ wo níbi báyìí la máa fi àrẹ̀gbá ètò kọ sílé ní ó dọjọ́ mi ọjọ́ rè ó dọjọ́ Jímọ̀ ọjọ́ Friday ẹ̀ tún pàdé wa níbi báyìí ẹ wo máa fi àsìkò yìí àtèmi àti àwọn baby girls mi tó ń dán tó ń ṣe ṣúgà ṣúgà á fi àsìkò yìí sọ fún yín wípé ó dàbọ̀. kò ṣe má ní ni àwọn obìnrin jẹ́ láwùjọ iyọ̀ sì ni àwọn obìnrin jẹ́ pẹ̀lú ilé obìnrin ni mí òun. àti gbogbo ibi tí ọwọ́jà ètò yìí dé pátápátá. máa rìn máa ṣoge máa rìn gbẹrẹ bí ẹni ẹgbẹ́ dùn máa tó sẹ́lá. ti lé gbọ́ ojúṣe mi nínú ilé gẹ́gẹ́ bí ìyàwó gẹ́gẹ́ bí ìyá àwọn ọmọ.